ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كلام الله وخير الهدي أري محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله تعالى وبركاته أشكر الله أبا إن يولاه أبا أتيو الله يتمسكون أن محمد صلى الله عليه وآله وسلم في الملأ الأعلى عند الملائكة بتوقع بتوقع الملائكة أن يكون محمد صلى الله عليه وسلم آه، أتذكر صلاتنا ومن بعض الصحابة والتابعين عن تابع التابعين أتوب وتوتري من النبي محمد صلى الله عليه وآله وسلم شوفي في أجر القيامة آمين آه، إلي ترى العقيدة الواسطية للإمام ابن تيمية رحمه الله تعالى إن شاء الله كفنا أولي يوم وبارك لنا lẹ́yìn pẹ̀lú ọ̀dọ́rọ̀ ọba subhanahu wa ta'ala àmà tẹ̀síwájú ní ìjẹjọ́ aláǹfààní láti ka ọ̀rọ̀ ṣùgbọ́n sí ní àwọn ọ̀lọ́ tààlà wọ́n fẹ́ fi ọ̀rọ̀ ní wọ́n ta àfihàn ìwọ̀n bẹ́ẹ̀ tẹ̀kì yìí bí wọ́n ta tẹ̀sí. àwọn aṣọ nípa ẹni ń ṣe pẹ̀lú tẹ̀kì yìí abẹ́gbọ́ sí bí àtẹ̀sí ibẹ̀ ni àtiwájú pẹ̀lú ọ̀dọ́rọ̀ tààlà بل يؤمنون بأن الله سبحانه ليس كمثله شيء وهو السميع البصير فلا ينفون عنه ما وصف به نفسه بل يحرفون الكلمة عن مواضعه ولا يشهدون في أسماء الله وآياته ولا يكيفون ولا يمثلون صفات صفاته بصفات خلقه لأنه سبحانه لا سمي له ولا كفء له ولا ند له ولا يخاف ولا يخاف الخلق سبحانه وتعالى وإنه سبحانه أعلم بنفسه وبغيره وهو أصدق قيلا وأحسن حديثا من خلقه ní ìsáfẹ́ ìpáwà lè pẹ̀lú ìyọ̀ndọ̀ náà bàwọn náà ni tó sí pẹ̀lú àtẹ̀ṣpẹ́ ẹ̀ṣọ́ pẹ̀lú àtẹ̀ṣpẹ́ ìrọ̀lẹ̀ pẹ̀kẹ́ yà sí nǹkan jọ nǹkan nílùú lágbàwá ọlọ́ni ṣàbáhà ṣe ohun tàùsọ́bà ṣe àmìṣe òfin kàkàjọ kankan yẹ ọlọ́ ìyẹ́ so ṣe gbọ́nà àìfọ́ ipá nípa tó bá ní ṣe pẹ̀lú àwọn fífọ́ ọlọ́run ọba subhanatala àwọn òyìn ọlọ́run ọba àríkẹ́wọ́lá àkídà mùsùlùmí ni pé ọ̀bọ̀dọ̀ fi jọ ìtẹ̀dá kankan ọmọ fi jọ kankan náà ẹ̀dọ́ ọlọ́run ọba ọgbà pé ọtọ̀ sí ọlọ́run bí ẹ̀sọ́ sọ̀rọ̀ àdìgbọ́lá òní máa wádìí ẹ̀ káàkiri wọ́n pé wọ́n tó pẹ̀ ìlà tààfíìl nígbà ìtàhàyí pàtàkì ìtàhàyí wọ́n là tààfíìl kọ́kànlá tààfíìl àní ṣe ibi ọ̀rọ̀ ọkọ̀ náà ọba káàtọ́ pé ọkọ̀ ọlọ́ọ̀ba kò ní ó rárá tó àní ṣe bẹ́ẹ̀ ní àárẹ̀ sọ́nà ìjàmbá bákanáà àtúnṣe kí ní àní máa ṣe tẹ̀kì yìí ó sún lè pé ìpé pa àwọn ìwòyàn ọlọ́ọ̀ba ọmọ bí orin tó pò ló ṣe gẹ̀ gẹ̀ sàlàyé fún mi ẹjú òun ṣe fún mi rárá wọ́n la tẹ̀síìl bákan náà ní pé tẹ̀síìl pé ara sọ pé akẹ́kì ìwòye ọlọ́wọ́ bá jọ ìwòye ẹ̀dá kan so lórí náà àwọn àrùsùn náà wọ́n jìnà sí gbogbo gbogbo àwọn nǹkan wọ̀nyí إذا قلت تفسير هناك هو أن يقول هذا مثل هذا كان إليه قد أجاب إليه ìlà pé ìyádún kàyẹ́dì ọwọ́ kan tọ́lá lè bí ọdún ọ̀pẹ́kọ̀ ojú kan tọ́lá lè bí ojú tèmi náà ṣẹ́pẹ́ kí ní ẹ̀ à ń fi wọ́n jọ kí à ń fi wọ́n jọ ara wọn nìyẹn so ìwélé yìí a ẹ̀yẹ́bọ̀dọ̀ sí kí ni ẹ̀yẹ́bọ̀dọ̀ jìnà sí so ilé ìyẹ́bọ̀dọ̀ jìnà sí náà tọ́bá sọ̀rọ̀ nípa tẹ̀sùbí gbọ́dọ̀ pàtàṣìbí ìdápẹ̀ ní àtàṣìbí gẹ́ bí àwọn onímọ̀ ti sàlàyé rẹ̀ wọ́n lẹ́nu pé wọ́n pè sí ọ̀nà ọ̀rọ̀ méjì akọ̀dápẹ̀ ní tàṣìbí sọ̀rọ̀ méjì aláàkọ́ nínú rẹ̀ òun náà ni tàṣìbí olùmọ̀sọ̀lọ́rùn bilkhalik ká fi ẹni tá a dá ká fi tọ ẹni tó dẹ̀dá aláwọ̀kọ́ nínú yẹn àpèjúwe lẹ́yìn òun náà ni tẹ̀síwíwù ànàsọ́rọ̀ àwọn ànàsọ́rọ̀ wọ́n fi lẹ́bẹ̀ àwọn christian wọ́n fi àlùmọ̀sí ṣẹ́bùn mọ́ríyàm jesus àbíjọ ọlọ́wọ́ bọ̀bà ìjọba àrùpé ẹ̀yìn sábùn mọ́ríyàm màkúlùkù ni ẹni tá a dá ni ẹ̀dọ́ ọlọ́wọ́ ni wọ́n á fi jẹ́ dání wọ́n fi jọ Allah subhanahu wa ta'ala tó tó ti kí ni wọ́n kò náà ní ọlọ́run ọba tó ń tẹ̀sí wọ́n makhluq bil khaliq ìfi ẹni tá a dá jọ adẹ́dá ilé ìlú àwọn ẹ̀yà tẹ̀sí wọ́n kan ní. ẹlẹ́kẹ̀jì òun náà tó ní ilé ìlẹ́gbẹ̀lẹ́ ìjọba ọba àríkẹ́lẹ́ fún ọ̀rọ̀ pé laqad kafara alladhina qalu inna Allaha huwa al-masihu ibn Maryam ọlọ́ni ó yí ṣe kìdìrí ó sì ṣe àìmọ̀ orí sí ọlọ́run bàbá àti ọlá alladhina qalu àwọn ọ̀pẹ inna Allaha huwa al-masihu ibn Maryam pé ẹyin sa ọmọ Maryam ọlọ́run ni wọ́n tọ́ wọn kọ́ tó jẹ́ pé ibìlà wọn náà lọ pé ẹjọ́ sí pé gbogbo àwọn ọ̀nà fọ́wọ́ lónìí kí ni wọ́n tètè rí ni wọ́n lókùnmọ́ tó ti ní àkídà àtẹ̀sílẹ́sì ìsọ pé mẹ́ta lọ́kàn nípa ti lè ní àjọ kan tètè rí ni wọ́n lọ́wọ́ bá ọlọ́run lakọ̀lọ́kọ̀ lọ́ha wọ́n lọ́sẹ̀kùn náà yẹ̀rù yẹ́bẹ̀ náà wà lè tẹ̀síwò àwọn yahudi tó fi òsẹ́rù wọ́n sì òṣèré mọ̀ fi jọ ọlọ́wọ̀n bá wọ́n ní ọlọ́wọ̀n bá ní àwọn òṣèré ìbò náà pẹ̀lú àwọn ẹ̀dọ́ ọlọ́wọ̀n lọ́nà tó wọ́n ní òṣèré ìjọ ọlọ́wọ̀n bá sọ ابن الله ذلك قولهم بأفواههم يدعون قول الذين كفروا من قبل من قبل قاتلهم الله أن يفقون ọlọ́run ni àwọn Yahudi àwọn Jíù wọ́n ní òzèrò bùnlọ́ òzèrò ọmọ náà ni wọ̀kọ́lọ̀ ti nàṣọ́rọ̀ àwọn nàṣọ́rọ̀ àwọn lọ pé alìmọ̀sí ònà mọ́wíyàrù wọ́n ní nǹkan ọlọ́run wáyé ọlọ́run ni dáadìka kọ́ọ̀lù wọn bí afọwáyé ọlọ́run ọ̀wọ̀ tí wọ́n ń sọ yẹn ẹnu wọn ni ṣe dédé pẹ̀lú ọ̀rọ̀ àwọn kèfèrí láti wá síwájú wọn kọ́ tààrà fún ọlọ́ ọlọ́run ní òun sẹ́bílé wọn ọlọ́run ló ń láàánà wọn òun náà ó gbé wọn jìnnà sí kí ọlọ́run sí kí òun náà bá a nà èyí fàkó àkúróté kéfàrẹ̀ sí ikú náà alìlhaq bá da àbẹ̀ bàyà lẹ́yìn ọ̀tọ́ wọn fi sàlàyé lẹ́yìn fún wọn tó pín lójú wa pé gbogbo àwọn ẹ̀dọ́ ọlọ́run bá ni wọn máwúyá yíṣọ ọmọ máwúyá bá ẹ̀dọ́ ọlọ́run ni ọ̀sẹ́yìn ẹ̀dọ́ ọlọ́run bá ni tòkúrò tó wáyé tẹ́lẹ̀ tó wá nínú òdodo ẹgbẹ́ kò òdodo lẹ́gbàá tó ti kílẹ̀ sí ó lè pé a rí bẹ́ẹ̀ pé wọ́n ń fi ẹyin sọ ọmọ náà yàgò wọ́n fi ju ọlọ́wọ́ bá ní oye tẹ̀sí olùmọ̀kìlúwọ́ ìlàkọ́ àìkú ẹlẹ́kẹ̀kẹ̀ òun náà ni تشبيه الخالق بالمخلوق الله بيصور هنا وانت تشبيه الخالق بما المخلوق للخالق náà tún ní gẹ́gẹ́ àwọn mùsùlùkú àwọn ẹlẹ́bọ àwọn náà máa fi àwọn òòṣà wọn jọ ọlọ́run ọba àwọn náà gbà tó sà wọn lè dé tọ́lọ́ lè fi òòṣà wọn lè fi wọ́n gbà pé kò sí tí ó sà ò lè ṣe ìwúrẹ́ kọ́ wọ́n ti gbé ẹ̀tọ́ ọlọ́run fún ẹ̀dọ́ ọlọ́run ọba ẹ̀dá ni òòṣà tó ọlọ́run tó iṣẹ́ ọba alhalik ọba tó dẹ̀dá ọgbẹ̀mọ́sá so pẹ̀lú àwọn ẹ̀rí pé bàbá pé làkàlì kẹfàlà lẹ́dí náà kọ́ ìlú náà wà lọ́sí ó mọ̀wìyà wọ́n lọ ní ẹni tó pe sọ fún ayé pé sọ ọmọ máa yámọ ọlọ́run bá ní ọlọ́run kéèké rí ni ó tún gbé ọ̀rọ̀ àwọn kéèké àwọn ẹlẹ́bọ náà àwọn ẹlẹ́bọ ló sà náà àwọn náà gbà wípé ó sà àwọn náà so eléyìí náà tẹ̀síbíù al-khaliq tẹ̀síbíù al-makhluq bil-khaliq ẹlẹ́kẹ̀jọ́ tẹ̀síbíù al-khaliq bil-makhluq ìfi ẹni tó dẹ̀dá káfí jọ lọ́wọ́ bá eléyìí náà àpòjúwe lè ní tẹ̀síbíù àwọn al-mushabbiha àwọn tó pẹ̀lú al-mushabbiha àwọn náà lọ́tọ́ pé wọ́n máa ń fi gbogbo wọ́n fi ọlọ́wọ́ bá jọ ó fẹ̀dá jọ ọlọ́wọ́ bá yẹ́yẹ́ ọlọ́wọ́ bá ọdà gẹ́gẹ́ bí lábẹ́dá ọlọ́ọ̀bá wọn àbí láwọn tó mọ̀ so kúrò ẹ̀mí tẹ̀yẹ bí yàtọ̀ kankan so ní wọ́n ti ń fi ọlọ́ọ̀bá jọ ẹ̀dá rẹ̀ àbí ẹ̀dá kan jọ ọlọ́ọ̀bá ọ̀yẹ́ tó sínú àwọn kìnìún ṣẹ́bí hàlẹ́ so àwọn làwọn lọ pé àlẹ́bí yàkùlù láwọn wájú òun kàwá ní ìmàkùlù wọ́n ní ọlọ́ọ̀bá ó ní ojú wọ́n fẹ́ fún wa ní sífà nípa nípa kí ni nípa ojú ọlọ́ọ̀bá sọ́tàlá wọ́n á ní bákan náà gbọ́ ọlọ́wọ́ bá wọ́n ní ọwọ́ kan ọwọ́ yẹn náà gẹ́gẹ́ bí ọwọ́ ẹ̀dá ni wọ́n ní ọlọ́wọ́ bá ó tún ní etí kó lè etí yẹn samuel makhlouk jẹ́ bí etí àwọn ẹ̀dá náà ni so ilé ìlànà kí ló àwọn òṣàbí ha so tashbihu makhlouk tashbihu khaliq bí makhlouk so gbogbo ilé ìlànà àwọn nǹkan tí ó lábára gani kò fẹ́ pé ó lábára gani nípa tó ń ṣe pẹ̀lú tashbih afáwa ọ̀tàfákan ní Nu'aym bin Hammad al-Khuzai Nu'aym bin Hammad al-Khuzai afáyẹ nínú àwọn àwọn àfáta sí pé ó jẹ́ afá Imam Bukhari ṣùgbọ́n wọn ni wọ́n sàlàyé wọn ni wọ́n ní hadith méjì nínú Sahih Bukhari Nu'aym bin Hammad al-Khuzai náà afá sunna tí wọ́n kò háyà ni ìyàfáwọn Nu'aym yìí àwọn wọ́n ní ọ̀rọ̀ kan tó ń bọ̀ háyà nípa in tó ní ṣe pẹ̀lú tashbih afáwọn àyè wọ́n sọ wọ́n ni mẹ́rin ṣọ́pá allọ́ha bẹ̀ kọ́lùkìí fọ́kàn ìtẹ́kọ̀ ẹni yóò tó bá fi ọlọ́wọ́ bá bá ìfẹ́ ọjà alá tó bá fi tu ẹ̀dá rẹ̀ pẹ̀lú ọlọ́wọ́ bá ìfẹ́ wọ́n ní wọ̀mẹ̀lẹ́kọ̀ ánìhù ma wọ́sọ̀fà bí ìnọ́fà ọkọ̀ ìjọba ẹni yóò tó bá ṣe lẹ́fún tó bá lékò fẹ́lọ́ọ̀bá tó tí kò fẹ́lọ́ọ̀bá ma wọ́sọ̀fà bí ìnọ́fà ìtọ́nà bá fi wòyàn rẹ̀ lálùkọ́ alìkẹrẹ ìwé ní báwọn náà kò sí nígbà tí wọ́n sọ lọ́ọ̀bí mẹ́fà ìtọ́lù bá fi òyà rẹ̀ yẹnyẹ́ ní kòránì ni wọ́n tó máa wú bí kí wọ́n tún lò ó tálẹ́bí sí ti wọ́nyẹ rẹ̀ kò sí tí ń jẹ́ tẹ̀sí kúrò bẹ́ẹ̀ wọ́n kà lè gba ọ̀rọ̀ nínú làákà rẹ̀ pé àṣírí ah, ìpínlẹ̀ tó bá ní pọ̀ náà bá ní ojú fúnyẹ̀ tí wọ́n ti ń fi ń jọ àwọn èèyàn náà tó bá ló létí sí lè pé tí wọ́n ti ń jọ àwọn èèyàn náà ló máa ń létí òmìnir pé wọ́n ṣe òjòra wọn so kọ́lá káwọn náà wó nínú àwọn àṣà káwà tó pé tàbátọ̀ pé yẹrí a lè yẹrí páàlù so ó kẹ́rẹ̀ pé tàwà ní yẹrí páàlù kò mẹ́rin ní pé ó wádà gẹ́gẹ́ yẹrí páàlù wádà gẹ́gẹ́ bí yẹrí tíwáyé yẹrí sí ní kò dàbí yẹrí tíwáyé so òun ní yẹrí títí ẹ̀ bó lè tọ́ sí àwọn àti ní yẹrí tíwáyé ó lè bá lé ẹ̀rọ eré èdò eré ẹyẹ kò jọra wọn ó rí pé èèyàn níbi ká máa dàmọ́ ara ẹni tó lọ́wọ́ sí ní òun ní ìfilẹ̀ fi múlẹ̀ fún ọlọ́gbà àmì ẹ̀wú ha kàmà ìjà àkílà àwọn fúlàfù yẹn ó ní àmì ẹ̀wú ha kàmà ìjà ẹ̀filẹ̀ bẹ́ẹ̀ jókòó lọ bẹ́ẹ̀ bó ṣe wà wọn gángan ẹ̀filẹ̀ bẹ́ẹ̀ to ɗaya da aƙida al-sunna wal jama'a shi ka fawa níbi ìwáyà mi tọ́lọ́fẹ́ man shaba Allah man shaba Allah bi khalqihi faqad kafar wọ́n wà ما ومن أنكر ما وصف به نفسه فقد كفر استدل ومن نفى عنه لبيمين من ومن أنكر أطلب مني أبا نعيم بن عيم بن حماد الخزاعي إلا وتجسبي وبا أفاق نفسنا المعتسم أو أن تتجاوب عن المعتسم so a ní àfáànájá àfáà ìmọ́ta ọ̀rí tàbágbàgbé náà òun àti mọ́mù ahmed wáyé ọlọ́ tààlà ọjọ́ sẹ́mi ni ní àfáwà yìí ọ̀tí mọ́mù ahmed ọjọ́ sẹ́mi ni nínú àwọn tí àwọn náà wípé tí na alkùnkùnrán ipé alkùnkùnrán ní sẹ́m ẹ̀dá ni àbí àbíkẹ́ni ìkan nínú àwọn tí wọ́n jẹ́ àfà nígbà yẹn òun ló wọ́ ló kọ́ pariwo rẹ̀ lọ́sọ̀tọ̀ àlùmọ̀tẹ́sí tó ń jẹ́ khalifa tó ń jọba gbọ̀n bàtọ́ wá gbé wọn lọ bẹ̀ tí wọ́n kọ́ yìí sọ pé ó ní kò sí ó ní pé kò wá ní pé ọ̀rọ̀ náà bá ní ó sì ọba ti wá gba tí wọ́n sọ ó sì bàbá àwọn làáfà ìsọ́wájì kìí lọ ráìtì so gbogbo wá àwọn àbáta wájá wà fáà tún náà táwọn adó lórí pé àkọ́hán àdàlùmọ́ ó ní gbogbo olùrọ̀rùn gbogbo wọn yẹn ẹ̀rọ wọn so ilẹ̀ náà fi lè yà jẹ fún Ahmed lẹ́yìn ẹ̀ náà wọ́n fún kọ́dà àfà yìí wọ́n fi àfà yìí sínú ẹ̀wọ̀n ni ibi ẹ̀wọ̀n yẹn àfà yẹn kú sí wọ́n fi àfà yẹn sínú ẹ̀wọ̀n náà ayé Muhammad ọ̀pẹ̀ àjẹ́ wọn àwọn ẹ̀fọ́ lẹ́gbà yẹn ni ọ̀tọ́ wá kú wọ́n ní kọ́lọ̀ tó sínú kòtò kan wọ́n tó àfà sínú kòtò lọ́lá tó wọ́n tún sí lá àwọn ọ̀rẹ́ ọ̀gbẹ̀sílẹ̀ náà fún pé ẹ̀fọ́ jẹ́ àpẹẹsìn tó bá dúró ìròdó àdáwọ̀ lọ́wọ́ba lọ́wọ́ lọ́wọ́ba àfàdáwọ̀ kan wá nítorí so ìwà ríro lẹ́yìn kọ̀ọ̀wá mẹ́rin tó ní

wọ́n ní wọ́n wà láti ìbílẹ̀ nínú kẹkẹkẹkẹkẹ ní wàlẹ́ wọn sí wàsí máa kò ní sùn lọ máa ní máa tó wà ní tó máa fi pẹ́ ọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ ní tó máa yá wà bàlá tó fẹ́ ẹja sọ̀rọ̀ tó yá wà bàlá bà nínú tó máa lọ wọ́rọ̀ ìyàwó kan ọ̀rọ̀ ẹ̀fẹ̀ kan wọ́n náà ní ọ̀rọ̀ jù á lẹ́mọ̀ lọ́sọ ẹjọ́ ilé ní pẹ́kú sí mẹ́ta pẹ̀lú jù á wà àwọn ẹ̀fẹ̀ máa sọ mọ́ síláṣí máa sọ níbi wọ́n máa ah, ah, àfa fún ẹ̀sìn ọlọ́wọ́ bá òun ni wọ́n ń sàlàyé pé wọ́n ṣàbà ọlọ́ àbíkọ́kì ń gba àbáyẹ rẹ̀ fi yé wa yí fún ẹ̀sìn mẹ́rẹ̀ pé kò wò sí ọ̀bọ̀rọ̀ sí èèyàn ju ọlọ́wọ́ tẹ̀sí ọ̀bọ̀rọ̀ sí nípa pé wà ní ọlọ́wọ́ ọ̀dà yẹ bí ẹnìkan àbáyẹ pé tó gbọ́dọ̀ wúyẹ́wúyẹ́ nínú orí rẹ tó bá dákọ̀ ìròyìn kan fọ́ nínú àwọn ìròyìn ọlọ́run ọba kọ wá ròyìn pé ìròyìn yẹn gẹ́gẹ́ bí ìròyìn tọ́lọ́ ọ̀bọ̀ wà nípa ẹ̀dá ọ̀jọ́ra wọn àti má wà ìsọ́pọ̀ ẹ̀ kan ọ̀jọ́ra wọn. ram àwọn onímọ̀ ni àwọn tó ń ké àwọn tó ń pa wá dápa àwọn alùpàtẹ́lì àbí alùpàtẹ́lì wọ́n ní àwọn alùpàtẹ́lì àwọn tẹ́kọ́ wọn tọ́kọ́ wọn ní ìròyìn àtàwọn mọ̀ṣábíhá ẹ̀lùmọ́ápílá pẹ̀lú ṣàfihà àwọn afá fẹ́ wọ́n wo àwọn méjì wò iṣẹ́ sáájá ilé kèdè rẹ̀ lágbára jù náà méjì alọ́tọ́ jẹ́ aláìmọ̀wé jù náà méjì nínú لك ومن شبه الله بخلقه فقد كفر انطبع فينا جولوبا وسكني مش تحديوي سو عم عطي لنا وانقا عم جمع فات عواص عواص باو جمع سقوات عم تعليا سو نسي أولي لما يسوط عنك تريد يلا بغادينا عم تعليا أو مشبهة أو معطلة أو مشبهة عنك تريد يلا بغادينا أول ما ني آه àwọn tí kìnìún yẹn gbóná jù náà ni àwọn àpìlà náà tó tó kíni àwọn tí wọn àwọn màápìlà àwọn ọ̀gbà yí pé nípa ìtàkà tó wọ́n nígbà pọ́lọ̀ wòlé ròyìn náà wòlé ròyìn kankan wọ́n lọ́pọ̀ lójú wọ́n lọ́pọ̀ lọ́wọ́ wọ́n lọ́pọ̀ ní ẹ̀dùn ìdílé ẹ̀kọ́ gbogbo ẹ̀ kò ní kankan wọ́n ní pé ń gbọ́rọ̀ gbogbo kí làwọn lè lọ yányá wọn lọ́ọ̀bà tó bá ti wá rí báwọn nìyí ẹni tí ọba ti ní ròyìn kí lọ́dọ́ sọ́dún pẹ̀lú kò sí ìtumọ̀ rẹ̀ kò sí ó sì sí náà ọba mùsùlùmí ni tó yà máa fi lára mùsùlùmí wọn so ń sí náà ọba bọ ọba tó ọlọ́run sì yìí ó sọ fún ayé pé kò ní ìròyìn kankan nítorí ọba ti ní ròyìn kírun kò sí kò sí kò sínú ó mú pé náà ni akẹrù àwọn sálàbù tó sọ yí pé àwọn tí wọ́n ẹgbẹ́ àwọn tó jẹ́ al-mu'attila ya'budu adaman àwọn mu'attila àwọn ń sikini wọ́n ń sin tí ò sí tí ò sí ni wọ́n sin so wọ́n mushabbihu ya'budu sanaman àmọ́ ẹni tó bá jẹ́ pé mushabbihu lòun tó ń bá ń sọ pé ọlọ́run ojú ọlọ́run bá wọ́n dàbí ọwọ́ ọmọ èèyàn ojú ẹ̀rọ gẹ́gẹ́ ojú ọmọ èèyàn ìwọ̀n báwọn tẹ̀ kí lòun ṣe wọn wọn ni ó yá bùrù sọ́nà ń sin òòsà kílọ́pà tó pọ̀ wọn ti tiẹ̀ ó ti rí pé ó ti fi ẹ̀dájọ́ ọlọ́run yányán gbogbo ọ̀nà àbúfi ọlọ́run bá jọ ẹ̀dá yányán ó fi pé tí wọ́n báwọn bá wọ́n tún sí náà ọba ọba tó pé òun sọ pé ojú rẹ̀ ó dàbí ojú tẹ̀dá ọwọ́ rẹ̀ dàbí owó tẹ̀dá ìgbésẹ̀ rẹ̀ dàbí ìgbésẹ̀ tẹ̀dá gbogbo nǹkan tó ní àwọn màásílà òsì ìrìnyìn ìmúlẹ̀ làwọn fi ń fi tí ò sí so àwọlé ìtì wọn àwọn fi múlẹ̀ fún ọba àwọn tó tó wá ṣàṣejú pé àwọn tó fi jọ ẹ̀dáyẹyẹ ok tó wá rí báwọn ni ó lè pé òun náà ń ṣe nínú ìṣe torí ẹ̀ńtọ́ ọlọ́run fi ẹ̀ńtọ́ ọlọ́run ó ti fi jẹ gbogbo sàrà wọn léwọ̀n sínú tó pé wọ́n ń gbé wa ipé nínú àwọn méje ẹni kéfèé ní títẹ lágbára jù òun náà ní kéfèé ní ti àwọn ọmọ áfíríà tó tó pé kéfèé tó kọ́ lágbára gan jẹ́ tó ń sòtà lọ́gàn abára ẹni tó ń sì òsàgà kéfèé mọ́ áfíríà bí ti lọ tó gbómi kó wọ́n tẹ ìgbà pé kẹ́kẹ́sẹ̀ nísinsìnyí òfúdá òfúgbádá ẹni inú ọ̀nà ẹlẹ́ẹ̀kejì táwọn afọ́ fi sọ̀làyé nípa àwọn ṣẹ́bíà wọ́n ní pé àwọn kan pé ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa tààtì tó ń sọ̀rọ̀ ọwọ́ tẹ̀sí bí wọn wọ́n kọ́ ìtọ́wọ́ kọ́ fìbẹ̀rẹ̀ pé wọ́n kọ́ àtọ́là wọ́n kọ́ àtọ́là àwọn sí sọ́lọ́ ọba pẹ̀lú àwọn eh, ọkọ̀ mẹ́ ẹ̀ẹ́dàpọ̀ eh, eh, méjì wá àpèjúwe méjì wọ́n sọ́lọ́ ọba jọ ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n fi ọlọ́run ọba jọ àwọn ẹ̀dá rẹ̀ lọ́rùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀

òun yóò dájú tí ó lọ́pàá wá ṣe bẹ́ẹ̀ in tí wọ́n ń jẹ́ lázìmọ̀ kọlù wọn onílẹ̀ ni pé ẹniyàn ò sí kíni kò sí ara nù mẹ́ tí wà ti níwòye kò ń pé adam ni adam áwùjọ tẹ́lẹ̀ tí wọ́n ti ẹ̀ sí ara ẹlẹ́kẹta táwọn ọmọ pé àwọn màápìlà wọ́n burú gan ju àwọn màápìlà lọ òun pé àwọn títíwá àwọn ń fi ọlọ́ọ̀bá jọ ṣàtìwúnà ó fi ma'lumat bal al-mumtani'at fa innahum qalu laysa bi kaza wala kaza wala kaza tó bá àwọn pé àwọn tọ̀wọ́ mọ̀ pé àwọn ti fi mú ṣáàbí àwọn ní ọlọ́run ó dàbí kébélé ó dàbí so àwọn ọmọ ní ọjọ́ lẹ́yìn ọjọ́ lẹ́yìn àbá àwọn apẹ́yà tí wọn àwọn ọmọ ní kò sí aláwọ̀ ìṣe lé báyìí aláwọ̀ ìṣe báyìí aláwọ̀ ìṣe báyìí tó kò lójú kò lọ́wọ́ kò ní gbogbo yẹn yẹn wọ́n sẹ́kẹ̀lẹ̀ ló ti dé kò fún ọba yẹn yẹn àwọn tọ́wọ́ mọ̀ ní á ọjọ́ kí ọwọ́ rẹ̀ ọjọ́ lábẹ́já ọwọ́ rẹ̀ lọ́wọ́ yẹn gbogbo làwọn bọ̀ sábàlẹ̀ yẹn kò ní wọ́yìn kò ní kí nẹ́ka kò ní wọ́n wá gbogbo yẹn yẹn olùkọ́ ọ̀pọ̀lọpọ̀ gbogbo sí jẹ́ wọ́yìn ọlọ́wọ́ wà ní pẹ́lá ọ̀sọ̀ ọ̀pẹ̀ fọ́nà ọba so wọ́n ti tán àpapẹ̀ pé á ah, lú àwọn báwọn wọ́n ṣe kẹ́lẹ̀ wọ́n sí òsàdẹ́ àwọn kẹtẹrí wọ́n lágbára jùlọ kẹtẹrí tí wọ́n tó wà àwọn tán sí òsàrí tó ń jẹ́rù kẹtẹrí ma á fílà tó gbóná jù kẹtẹrí tí wọ́n lọ ṣíkọ̀ wọ́n mọ̀ Allah ta'ala wọ́n wá وهو السميع البصير شكني بعرف عن أهل السنة يؤمنون من عقيدة والبيت وعمان إيماني بأن الله سبحانه وتعالى جلاله بارك ليس كمثله شيء وهو السميع البصير فلا بيان ليس كمثله شيء وإني أسير كالكهوة النفي المجمل ليس كمثله شيء ọba yẹ kò

àwọn ọlọ́wà lẹ́lẹ́ ìsàtàmítìlì yìí ṣe á rí pé ń bẹ̀rù káàfù yẹn pẹ̀lẹ́ ṣiṣẹ́ fún wa ọbẹ̀ ṣẹ̀ṣẹ̀ tàwókìtì ọbẹ̀ fi ọ̀wọ̀ yẹn mọ́lẹ̀ pé kò sí nǹkan kan tó jọ ìní ọlọ́run ọba irú ẹni afáwà wọ́n ti á tààlì lọ́kọ́dí yọ̀rọ̀dá nígbà bí wọ́n ní yọ̀rọ̀dá bí á tààlì wọ́n máa ń lo káàbù nígbà mí wọ́n máa lò fún pé ní tìtorí ní tìtorí tààlì rí wọ́n ti á wà zá ìdánilẹ́tọ̀ òkèèrè wárọ̀ nígbà bí ibi tó bá ti wà ní ọkọ̀ wá ní báwọn abakiri àwọn kan tó bá lékún tó bá lékún ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìsábà máa ń tún lè tún lè tà òkèlè ṣé kẹrin tó wà zá ìdàn lítà òkèlè wọ̀rọ̀ tàbá rí ibi tí káàpù ti bí káàpù ṣe lékún tí ọba túmọ̀ tẹ̀síbíù tó sì ṣe kẹrin tàbá lò fún tẹ̀síbíù tàbí fún tààlílì tó bẹ jẹ́ ìtààlílì tó àti pé lọ́ba ti lékún lè tà òkèlè bó ti wá lékún ọwá kó pé káfí kan ọ̀rọ̀ yẹn nípa ọlọ́run nípa pé kò sí nǹkan tó tóbi wá eré ń pè ní anafiu alimushmal ọlọ́run lé gbogbo tí ń jẹ́ àfijọ tí ọmọ èèyàn lè máa rò pé tí ó lè máa tàbí tìrẹ sí ọ̀rọ̀ ọlọ́run ọba ìkẹ́ọ́lá ọlọ́run ọkọ̀ lè kó fún wa ó lè kó fún wa rẹ̀ ọwá ni wà ó wọ́n sẹ̀mí orí basir ẹ̀yẹ́ máa ń jẹ́ kí ni o ọlọ́run wà ó wọ́n sẹ̀mí ọlọ́run bá yẹn sẹ̀mí rẹ̀ àti máa ń gbọ́rọ̀ gan ni wọn o máa ń gbàdúrà gan náà tó máa yẹn náà yẹ sẹ̀mí ìmọ̀ ń gbọ́rọ̀ gan sẹ̀mí ìmọ̀ ń gbàdúrà gan albasir ọba yẹn sẹ́ni ọba yẹn sọba tó rí na gan ni. náà eléyìí wá ní wọ́n pè ní ìbátò mọ̀fásọ́l ìbátò mọ̀fásọ́l lẹ́yìn bàtà wọn ṣe lọ́kì mọ́júmọ́lù ọkọ̀ wọn ti kó já kókò sí ọkọ̀ bọ́ọ̀dù wọn tó rí owó ìkẹ́kọ̀ọ́ ọjọ́ mi ẹgbẹ́ ààrẹ wàlátọ́lẹ́kùnlé láì àmsáàlì ẹ máa mú nǹkan fi múlẹ̀ pé mi ní àtọ́ náà bá ọjọ́ra wọn ààrẹ ah, náà ni ah, eh, eh, sọ́tù ahad ọ̀lọ́mìyàkùn láwú kúfùwán ahad ọ̀lọ́mìyàkùn láwú kúfùwán ahad kò sí nǹkan kan tó jọ ọlọ́wọ́ba tó wọ́n àwọn ẹlẹ́yìn náà kọ́ ọlọ́bẹ̀fẹ̀ lọ́fíù àlùmọ́júmọ́lì kò sí kankan ọlọ́run kò yán yá pé kò sí tọ́jọ́ ní tọ́ àwọn àti ìbáàbù ṣe pé eléyìí nìsín àwọn afa àti ìbáàbù kìnnà alfáfáàlì ó padà wá tó fún wa pé wọ́n wá tẹ̀lé ọlọ́run bàrẹ̀ ọba ti máa ń gbọ́rọ̀ ní ọba ti máa ń rìn ẹni ó fi pé tọ́ba ẹ̀kọ́ mi máa ń gbọ́ yé yí pé ọlọ́run ti ní kò sí kankan tọ́jọ́ nítorí ẹ̀lọ́gà fẹ́ fi ṣe sínú lọ́dẹ̀ fi ọlọ́ọ̀bà yẹn ìpé olójú ó sì sọ máa pẹ́ yìí ṣe wọ́n kò sí àtọ́lọ́jọ́ àyẹ́ tí ń fọlọ́ọ̀bà jọ ẹ̀dánù nínú ayà ìkà yìí náà lọ́wọ́ tí ń fún ní èsì padà tí ń fún ní wọ́tù padà láwọn ọmọ pé ayà yìí ń jẹ́ tó tó bá gbẹ̀dọ̀ pé ọlọ́ni ẹgbẹ́jọba ọlọ́wọ̀ ní owó ìrara tó ń tọ́pà rẹ̀ ayà yìí àwọn àdó àdó rẹ̀ pé ọlọ́wọ̀ ní owó ìkankan kí lọ́pà ọfẹ́ sọmọ yìí pé ayà yìí o kò tó pẹ́ bẹ̀rẹ̀ pé ó gbọ́ ìjùmọ̀lẹ́yà ọ̀rẹ́ yìí pé kò sí rárá. bọ̀kọ́lọ́wọ́ náà wọ́n pàtàkì pé wọ́n wúwo sẹ́mi ìrìnbà ó wá fi ìròyìn ìgbọ́rọ̀ àti ìrìnà ó lè pé ẹ bàtúkọ́kọ́ lè lọ fún kò sí àkọ́tọ́ jọ tó bá ti wá fi wọ̀nyí ìdọ́rọ̀ àti fóòwọ́n tọ́rọ̀ òun sì máa ń rìn náà tó wá fi múlẹ̀ fún ààrẹ ó mì pé ó ti yàtọ̀ sí báwa ṣe máa rò ó ìlàkà ìjọwa ní o ìtawà rò ó ajásí pé káwọn náà gbà kábà gbà gẹ́gẹ́ bọ́lọ̀ sí ṣíkì wọ́n ni fọ́lá ayọ̀n fún àníhù má wọ́pàpà bí i náfà ṣíkì ni a ní ṣe náfúyù a ní gbé fún ọlọ́wọ́ bọ̀bà ìkẹ́ọ́lá má wọ́pàpà bí i náfà ìtọ́nà bọ̀bà ìkẹ́ọ́lá tó bá fi òyìn rẹ̀ a ní ṣe náfúyù rẹ̀ káwá ní kò rí bẹ́ẹ̀ wọ́n ni wọ́n wọ́n sẹ̀mí olùbàṣír ayàwó náà nínú ayàkan náà láti ayàta fi pẹ̀lú èwù náà ni a níjọ àwọn mọ̀háfílà tó ní ọlọ́run ní ọlọ́run yìí gbọ́rọ̀ rárá kò létí èyí gbọ́rọ̀ àdẹ́sọ̀rẹ́ gbọrọ esi gbọrọ a tó bá débi àwọn ọ̀kan tó jẹ́ ọkọ̀ náà ọba tó bá mọ tàbí àwọn òròyìn náà ọba tó bá débẹ̀ tó bá mọ̀ tó máa rìn pàlá ìlú ìwé màá dùn nínú àwọn adùn kadé ẹ̀ máa rí nínú ẹ̀mí nù lẹ́yìn tí mánì tí mánì tó kó ti ní mánì sáwọn kìíní yẹn àbá من يؤمن بالله ربا وبالاسلام دينا بمحمد صلى الله عليه وسلم طعم أول طعم طعم العماد فعلا تكلمة يقول سوى ذلك الوان بعض غنبين أن يهوتي رياضون نبابو قدر طعم الإيمان الوان بعض رياضون نبابو من رضي بالله ربا نعم من رضي بالله ربا أن تبعي رسول بالله ربا بالإسلام دينا تبعي الإسلام دينا muhammadu nabiya tó yọjú sí àmì muhammad ní òjíṣẹ́ so àwọn kìíní yẹn àwọn adùn kan bẹ tó jẹ adùn ìnígbàgbọ́ tó yẹn máa rí lọ́bẹ̀ lómi yẹn so irú ẹ̀ wá ní tẹ́yẹ̀ bá ti ní àwọn ìgbàgbọ́ sáwọn ti fàtì ọlọ́wọ́ bá wọ́n wọ́n rẹ̀ àwọn okọ̀ rẹ̀ wọn tẹ́yẹ̀ bá ń gbọ́ bẹ́ẹ̀ ni tẹ́yẹ̀ bá fẹ́ràn yà kan ó wá ní àwọn òkè kan ẹgbẹ́ bá ti wá ń dákọ̀ òkè rẹ̀ tó ń ń gbó pẹ̀lú tó fẹ́ tẹ́pẹ́ ni wọ́n mọ̀ dùn ní ọmọ ìdùn pé á àjọba tó láwọn kátà máa ń sọ pa rẹ̀ wọ́n bá ti ń gbọ́ ààrẹ ọmọ ìyá yẹ́ pẹ̀ ní àwa ni nígbà tí ẹ bá mọ̀ nípa àwọn ipò ọ̀rọ̀ ọba àwọn òyìn ọ̀rọ̀ ọba gbogbo kan nínú àwọn ọ̀rẹ́ ìmọ̀rin bẹ̀rẹ̀ ọba ni tí wọ́n fi ń bẹ̀rẹ̀ ọba ọ̀sọ̀wọ̀lá pé ọ̀rọ̀ ọba wọ̀lúkẹ́ aláràṣí wọ́sọ́pọ̀ ní ojú tí ojú rẹ̀ tí ọjọ́ ìtàwé ẹ̀dá dákùn sánà mi wọ́sọ́pọ̀ ní ìgbésẹ̀ ìgbésẹ̀ ọba àdìkẹ́ nínú àwọn àǹfààní tàbí mẹ́rin àwọn ìdìbò yẹn náà ọba àdìkẹ́ láyẹ̀ náà ọ náà ọlọ́wọ́ àdìkẹ́ láti máa gbé lẹ́yìn tàbí ti ṣé wọn sínú ìdọ̀tí ṣé kí wọ́n sọ̀rọ̀ ayé pẹ̀lú pé padà yìnbọ̀wọ̀ná àlèhù máa wọ́n sọ̀tọ̀ bí ìlọ́pùtà àwọn èèyàn ní mú kò bọ́ máa wọ́sọ̀fà bí ìlẹ́sà ìtọ́rọ̀ wá fi ròyìn rẹ̀ wàlá yóò hàbí fún alkalma àmàwà bẹ̀rẹ̀ a sì ní ṣe tààrífin alkalma a ní gbé ọ̀rọ̀ kúrò gbólóhùn kan ká gbé kó mi tọ́rọ̀ bá gbé sí ká yí ọ̀rọ̀ ọlọ́run bá kó níbi ààyè rẹ̀ tọ́wà bẹ́ẹ̀ pé ni pé a sì kí ni a fi múlẹ̀ ó sì wà wẹ̀ bẹ̀rẹ̀ ìtumọ̀ tọ́rọ̀ ọlọ́run gbà lẹ́wọ̀n bí ọ̀gá gbẹ̀rún ilẹ̀ láàbùkà eré ẹ̀ lágbèrè lérí tọ́lọ̀ bá gbà lẹ́rù pẹ̀lú ẹ̀hún náà tọ̀ ó ṣe gbé kalẹ̀ ẹ̀hún láti gbà gbà wọlé yóò sọ̀rọ̀ jẹ́ ẹni ẹni tí ó jẹ́ ẹni tó gbọ́ ẹ̀sùn lọ́wọ́ ayé títọ́ ni pé wà láyé ṣìdúnà fi àsìmá ìláhí wà àyátìhì wà láyé ṣìdún fi níbi àwọn ètò jẹ́ ọkọ̀ ọlọ́ọ̀ba àti àwọn ìròyìn ọlọ́ọ̀ba ọba ìjọ́lá tẹ́lẹ̀tọ́nà alìhàd ní ìlọ́gbáwá àwọn onímọ̀ ní ọ̀nà ní alìmẹ́yì wọ́n ní kéyà górí kúrò níbi tó wá jẹ́ ìkàkà ọ̀mílò tẹ́sílẹ̀tì mọ́wọ́n alìmẹ́yì ìrọ̀kọ́bùrí láàdáni ààrẹ náà fi pé ààyè tẹ́lọ́ ń fún àti ìkúgbọ̀rọ̀ ẹgbẹ̀rẹ̀ láàájú tó pé mẹ́yù ìbẹ̀ náà wà gúnrí ọya ọwà ní mẹ́yù díẹ̀ gúnrí díẹ̀ ara àgbẹ̀rẹ̀ láwọn àti sí tó wọ́n ti gbé àrẹ̀ náà ìbá gbẹ́ inú díẹ̀ tó wọ́n tó yẹ láti pé ẹgbẹ́gbẹ́ sí wọn pé owó tó pé láti pé láàájú tó wọ́n tẹ̀ fún agbẹ́gbẹ́ kan bẹ̀ báyìí tó ń so olókèlè láàánú wọ́n pẹ́ ilhad so nínú èdè lábáwá rẹ̀ wọ́n ní pẹ́ tó kún ní lè mẹ́yìn ní àwọ́sàfẹ́ tó pé ó ti gúrí kò níbi àárín ẹ̀rẹ́gẹ́ àárín ibi tí ìjàpítàtàtà tó kún ní pẹ́ kòtò lọ́ba gbẹ́ kòtò lọ́ba ń gbé sáma ń gbé wọn bá gbẹ́ sáma ń gbé táwọn èèyàn ní sòkú tó pọ̀ wọn lẹ́sìn wọn tó bá kó wọn bá gbẹ́ yìí pẹ̀pá àmì náà àgbé yìí àbẹ́kọ̀ yìí àbẹ́ ilé yìí nìyí inú báyìí náà àṣìkiri wọ́n ti bọ̀ ìpele méjì ní àwọ̀wọ́ta tó pé òkú yẹ kọ́ borí kò níbi ààrẹ wọn ìbínú báyìí náà rẹ̀ fẹ́ sí wọ́n pe wọ́n fi pe láàbì ní láàdù láàm òṣìṣàrí wàlmẹ́lì wàlkòhóòj àdìhàk tó wá ń sọ pé àlèlèhàdù nínú èdè labawa àníṣẹ́yà òun náà ni àlmẹ́lì bákanáà nítumà ìdínú èdè náà pé tí nǹkan gúnrígún wàlkòhóòj àdìhàk àti ìjáde kò ní òdodo ìkúrí tó ní òdodo àbí ìjáde kò ní òdodo òdodo ìdí ayé ẹjọ́ lọ sí ibi tí wọ́n pè ní ìwà òjòrò àlùmẹ́lú wọn kò rú ẹ̀lẹ́hàpé sí ìhà ẹjọ́ pé àwọn akọni kò gbé ọ̀dà ìtọ́lọ̀ olówó jẹ́ ìta àbòsí ìbẹ̀rẹ̀ yóò jáde kúrò níbi òdodo ẹ̀sìn ọlọ́wọ́ bá àkídà tó jẹ́ àkídà ìsìláàmù yóò kú bẹ́ òun tó fojú hàn nínú ìsìláàmù yóò kú bẹ́ nígbè yọ àbọ̀ síbi tó jẹ́ ìyà sí nígbè yọ àwọ yọ̀wọ̀ ọmọ ọmọ ah, bàbá nìkọlá nínú ọkùnrin tọ́mọ lọ́wọ́ tààlà mẹ́rin hàlì àdáta máa yọ àyàtì ọmọ bàbá nìkọlá ọwá ó sẹ́gi wọ́n ń ṣe ìlhádì níbi àwọn ọpọlọ́ọ̀bá àti àwọn àyà ọlọ́ọ̀bá lọ́lẹ̀ walillahi asmaul husna ọlọ́ọ̀lọ́wọ́ ní àwọn ọkọ̀ alhusna àwọn ọkọ̀ tó dáa fàlẹ̀ òhù bí i ọlọ́ọ̀ni ẹ fi àwọn ọkọ̀ yẹn ti dẹ̀ ní ẹ̀wọ̀ walillahi asmaul husna ọlọ́ọ̀ni àwọn ọkọ̀ tó dáa ti ń bẹ fún èmi ọlọ́ọ̀bá àwọn ọkọ̀ tó dáa fàlẹ̀ òhù bí i ẹwà fi àwọn ọkọ̀ yẹn ti dẹ̀ ní wọ́n يلحدون في أسمائه ọlọ́run ní ẹ̀sọ́ra fún àwọn ọjọ́ pé ìṣèlú ẹ̀sẹ̀ àtìláyè àwọn tí wọ́n ń gúnrí kó níbi tó ń gúnrí kó níbi àwọn okọ ọlọ́run ọba àwọn tẹ́ tó wọ́n ń ṣe ẹbọ wọ́n kò níbi òdodo tí ń bẹ́ẹ̀ àwọn okọ ọlọ́run báyẹn wọn ọ̀bọ̀ ọlọ́run bá lókọ ọ̀bọ̀ ọlọ́run bá ní ẹwẹ́ so ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹ̀sọ́ ìṣẹ́gbẹ́ni ẹ̀sọ́ra fún àwọn ẹ̀yẹn ọlọ́ni sọ ìzọ́wọ́nà máa káàánú ìyá ọlọ́ni tó ń dẹ̀wò ní àásìkò wọlé sàyé rẹ̀ bákanáà ọlọ́ba ń sọ gáyà rẹ̀ pé iná lẹ́dínà yóò ṣe lúnà sí ààyè àtìnà ọlọ́ni dájọ́jà àwọn tẹ́lá tó máa ń ṣe ìlàhádù tí wọ́n ń gbórí kò níbi òdodo láà ìyàfọ́ọ̀nà àrìnà ọlọ́ni ọ̀rọ̀ ọ̀pamọ́ fún wa ọ̀rọ̀ ọ̀pamọ́ fún wa rárá so ilé ìrìnà àwọn ìwòyàn náà wọn lè kó yẹra pé kò sí bí ẹ̀sẹ̀ lè fi kẹ̀kẹ́ láyé tí kí ní wọ́n pamọ́ fún wa ọlọ́rọ̀ kò lè pamọ́ zuhair bin asma bisal abisunna olóòtú àti mọ́kọ yóò ní wọ́lá ما في نفوسكم وإن قالها تخفوا ولا تكتمن الله ما في نفوسكم ولا تكتمن الله ما في نفوسكم ولا تكتمن ولا تكتمن طبعا ولا تكتمن الله ما في نفوسكم قلت طيب. يقنوا أقول في فما ما في نفوسك وأرجع ما في نفوسكم ما في نفسك لا تكتمن الله ما في نفسك هو يوعب موجي يمكن أن أقول لا تكتمون الله ما في نفوسكم إذن تكتمون ما في نفوسكم لا تكتمون مبعث الأسواه ما في نفوسكم ولا تكتمون الله ما في نفوسكم إذا سبا ما فرابا إن تم بنين ويمني إذا أفعل سبا مقوم وإن قال آتفو على الله تعلن إذا أفعل سبا مقوم ọ̀yọ́ mà tó kò sí ní àwọn ọ̀yọ́ mà nínú pé ọlọ́run ní pé àwọn tó bá ń ṣe ilhad tí wọ́n ń ṣe ìwà ìjáde kò ní òdodo ìṣe ọpọlọ ọlọ́ọ̀ba níbi àkídà wa ló àwòkọ ọlọ́ọ̀ba ìwòsọ́lọ̀ fi òyà rẹ̀ àwòkọ tọ́lọ̀ ń dákọ̀ nípa rẹ̀ àwọn tó tó ń ṣe ẹbọ níbẹ̀ ọlọ́ọ̀ni wà àwọn ìbáwọn ni láyà ọ̀nà àrìnà ọlọ́ọ̀ni ọ̀rọ̀ wọn pa wọ́n wọn ọ̀nà tó tún lọ lọ́ àmáfin fóṣìkó wà ní kọ́lá تكفو على الناس تعلم على الناس أن تقول هذا تكفو على الناس تعلم إذا أبو بكر يقول بابا ويا كل يفعلوه tòwọ́lọ́ bá gẹ́gẹ́ fún ààrẹ òun lè fi tí lẹ́lẹ́ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ó lè tọ́ wájú àwọn èèyàn gẹ́gẹ́ kéré tọ́lọ́ ọba gan tọ́ bá ń níwà kan tó wá òwò òun lọ́dọ́ bá máa wọ́n sí ni wọ́n padà mà wọ́n padà mà tó ní pé nínú àwọn ìhàd tó nínú àwọn tó ṣe ojú léwu gan tí mùsùlùmí gbọdọ̀ tó jìnà sí so ìlànà nígbà àwọn onímọ̀ pé ọmọdé àbọ̀dá ọ̀pọ̀dé alìṣàdá ẹni yóò tó bá ṣe tààfíì sípà ìwòyàn wọn ọba kan bá fi lè sọ́ọ̀kẹ̀ báyìí ìyẹn ti kí ni ìyẹn ti ṣe ìlhàdì yẹn ti ṣe ìlhàdì bákan náà ẹni tó bá tó wá fi ní pé ẹni yóò tó bá tó fi ìkẹ́kẹ́ jọ ọlọ́wọ́ ọba náà bákan náà ó ti kí ni ó من حاجني تشبيه من حاجني فو نبي على كوكو في أرضي الله على كيان نيمان تقول محمد صلى الله عليه وسلم ألا ينفي تسابيك جوغا كم بي أوليس تعطيل بي أوليس تشبيه بي أوليس تحريك بي إبانيني أخذ قبيا إنسك لو ينزل نفسي تنبي الحاج في أسماء الله وصفاته tó bá kanáà ní wọ́n àwọn kẹ́kọ̀ọ́ tó ìfọ́n lóúnjẹ́ àti ìlhàjì wọ́n ń sọ àyà kan ní àyà kọ̀wání àbí ọ̀rọ̀ kan kẹ́ ọ̀pọ̀ ìkọ̀wání kọ́ wá òpin òkè ìdíkẹ́ ìgbé eléyìí túnmà ní ìyẹn tó ń ṣe ìlhàjì àwọn ayọ̀ ọlọ́run bàbá náà ti gbé kalẹ̀ náà ọgbọ̀rọ̀ ké ìtọ́gbẹ́mẹ́ bákan náà tẹ́ bá bá dí àyà wọn náà kù lọ́kàn náà ìtọ́wọ́ àti ẹ̀dọ́ أو هنا يقول تبادل لحاله تبادل لحاله كده هو عملنا فلك أولا في شبيه وليه الله صدر عليكي أتي دوني مني تماري دلك سعيدي صلى الله عليه وسلم وعلى محمد وصلى الله تعالى عليه وسلم وعلى محمد وبارك تعالى عليه وسلم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته نعم àdúgbò fún àwọn ọ̀ṣọ́ọ̀bù àti alákòóbá àdúgbò fún wọn àti gbogbo ẹnì Nà fún àwa tí a bá ní ìbéèrè kan àbí signify. Number one, number two, number three. Nà number one. Sọ̀rọ̀ àìkú àwọn èèyàn ń gbé sí orí orí pé wọ́n ti ní ká mọ́ sàlàkúta èdè gbígbà àbí pé agbègbè ni kò tún ṣe ẹ̀ṣẹ̀ ní ní ó jẹ́ ẹ̀ṣẹ̀ ní àwùjọ wa nítorí rẹ̀ àwọn àmì tó nífẹ̀ẹ́ sí green different colour ìgbà ọgán yóò mọ̀ di ẹ̀ṣẹ̀ ṣé ká sọ pé wọ́n ń ṣe yẹn náà kò sí fún wọn ni àbí ìgbà ọgán gan yóò mọ̀ di ẹ̀ṣẹ̀ fún wọn. الحمد رسول الله وعلى آله وصحبه وبعد nínú ṣẹ̀rí Islam ìwọ̀n dídá ìdá ìyẹ̀wọ̀n ọ̀pọ̀ láwọn àyíká yóò sì máa jẹ́ aláàbí láwọn àyíká yóò máa jẹ́ aráàmù ní àwọn àyíká wọn láti yàmá tí a bá lò ní àwọn dáì lápòjú ẹni tí wọ́n ti funfun lábàlagbà tí wọ́n ń pè wọ́n ti funfun ní ṣẹ́yà sí dáhùn tó wá fẹ́ dáyà wọ̀ ẹ̀ ọ̀gbọ̀dọ̀ dáyà aláàmì ni kò dáyà sí bláàkì nítorí kìíní àkìdá àwọn ọ̀bẹ ẹ̀tàn ọwọ́ ọ̀bẹ. nínú àwọn ìlú ọ̀bẹ ni pé ẹlòmíín lè rí ẹni yẹn báyọ̀ máa gbèrè oúnjẹ òun fẹ́ fẹ́ ọkọ̀ ọwọ́ á rí i pé ẹnì yẹn wọ́n rí ẹ dúdú ọ̀dà ìrùngbọ̀n rẹ̀ náà ó dọ̀ngbọ̀n náà dúdú yóò gbé bàbá yìí àkọlékè mi bàbá wọ́n bẹ̀rẹ̀ dáa tó ó wá ní fún àwọn ọ̀gbọ́n padà yá wọ́n padà wá rí ní pé sẹ́fẹ́ ọ̀fẹ́ nítorí pé ó rí pé ọ̀dọ́ ni nígbẹ́ àníyà kò sí ìdàgbọ́ pọ̀ náà fọ́nà àwọn ọmọ ti tẹ́lẹ̀

يونا نا تبيه خلق الله يونا فعتقيه يونا والله سلم الله عفان غير الشيطان موقعنا ولا يقول يونا خلق الله أو لما يجرون لغنا تيالو مي أعلى بيقوي بدوينة تيالو جبا كوكيني كما كنتان والله يونا تنقبه ونبدأ في يهوه أقول لك في يهوه يهوه فالعنبال أفريه ولا فالتولي فالعنبال èmi yá bí a ọ̀lọ́ ẹ̀dùn àlùmọ̀ sí ní pé a tó ẹgbẹ́ ó ṣe jìyànjá tó pé tó bá ń fẹ́rẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ kun ọbẹ̀ ah, kun ọbẹ̀ makeup nígbà àwọn ìyáwó ọmọ aláìjọ òun kan àkàtìkè fẹ́ẹ́fẹ́ tó òun yé lẹ́wọ́ ojú ti wọn gbogbo àwọn kílò táwọn èèyàn ṣe ń jẹun ẹgbẹ́ ọkọ̀ kìlọ̀ bẹ́ẹ̀ náà wá ní sọ wá rí pọ̀ wá fẹ́ irun tó jẹ́ irú tó ò lè dá ìsí haram ni o lè dá ẹ̀ sí di àti oṣù bí àdàrú àfikún ìgbẹ́ǹpé bí láàyè ní àná bí láàyè o lè dá ẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ni ọgbọ̀n náà o lè dá ẹ̀ síbẹ̀ lè pèsè haram ní ṣe láti dáhùn bọ̀ kí wọ́n mọ̀ wá irun rẹ̀ olóyè o ní pọ́blẹ́mù pé báyà irun rẹ̀ ti funfun wọ́n á ní kọ́ dá ẹ̀ ní pẹ̀lú akó ní láàyè o ní pọ́blẹ́mù bẹ́ẹ̀ ọkàn áwò bóyá ọbẹ̀ fún ìwé ní kọ́lọ̀ kan ní àkọlọ̀ aráàmù yóò àwọn ọmọ ni torí ìtàlẹ́bí sọ̀gbọ́ abọ́dé tó ká ṣe òun náà ní àìsára ni pé gbọ́dọ̀ àtàlẹ́bí àkókò àhàpà tí wọ́n rẹ̀ fún fúnná tó jẹ́ bàbá àrò Abubakar Siddiq ìyá ọ̀gá tí wọ́n á mú ẹni àná àkókò kan ọgbọ̀n rẹ̀ yìí ilé ìgbésí wá fún fún tùláì ìjọba abọ́lùkọ́ ti pé ìyẹn lè kun ìrùn gbà ní àìláàyè nígbà káwọn tó kú wa bọ́ tí wọ́n wọ́ ọlọ́ọ̀ ti dọ́ ó ti dọ́ ọwọ́ lọ ṣe ìyẹ̀wọ̀n wọn sí kọ́lọ̀ mi ọ̀dà tẹ̀lé ọ̀kọ́kí là ìyí ẹ̀dọ́ ọlọ́run bá padà ní tòkè yẹn ṣọ́ra fún àwọn ìgbà aráàlú ni o so then ìgbọ́nsẹ̀ bẹ́ẹ̀ gan ọ̀la kò júwèé lọ́mọ dáadáa kò túwé yàn ní ọ̀rẹ́ fẹ́yìn bá rókè tó kófin náà lùtọ́ àwọn òmìnira ṣe kò júwe kóbìnrin tó ní bíbí kànìyàn náà tó wá bá ní bí ní àwọn òbí rẹ̀ tó bí àwọn ọ̀nà pé á parí ìrẹ̀lẹ́ máa dáwò ọ̀dọ̀ ìjáde báyìí máa yá kọ́lá fún ọba tó wíwo ilé ìrẹ̀ yóò fa ilé rẹ̀ pẹ̀lú ẹ̀rẹ̀ ṣẹ́gbẹ́ pé àdúgbò tó bá fi so owó kan kò ṣẹlẹ̀ àkókò aráàlú wọn kò sálẹ̀. Um, inú bẹ̀rẹ̀ tí wà níbí báyìí oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wípé staff kí ọlọ́dún ká kí ó jẹ́ kẹ́mi lóògùn lórí dáadáa fún wa. wọ́n ní nínú ọ̀rọ̀ yẹn sọ wípé aláàní kí a pè wọn pẹ̀lú àwọn orúkọ tí ó rẹwà. àwọn ẹni tí wọ́n wá ń pe orúkọ ọlọ́wọ́n ọba tí kìí dẹ̀ ìkórè orúkọ ọlọ́wọ́n ọba yìí nítorí pé tí wọ́n jẹ́ ká mọ̀ ní wípé ninety nine names of Allah orúkọ náà ọba náà ni látòkè tábà gbé láti Ar-Rahman wọn parí ẹ̀ sí àsọ̀gbó gbogbo àwọn tó wá wà ń bẹ àwọn àṣàwọ̀ tó tí ò sí nínú orúkọ Ọlọ́run tí àwọn ń fi orúkọ yẹn pè é tó bóyá bí àpẹẹrẹ àgbéyà Ar-Rashid ò sílẹ̀ wọ́n wá ń pè yà Rashid yà ló wọ́n pa yà Rashid ló wọ́n ń pè ló àti sọ̀gbó náà yà sọ̀gbó gbogbo yẹn náà ṣé kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ sólúwẹ̀ kí ni tó máa ṣẹlẹ̀ sólúwẹ̀ yàtọ̀ sí pé bóyá ọlọ́run ọba tí yá dáyàn lóòrùn tí yóò tuntun arẹ́ṣẹ̀ èyí pé èèyàn ń pe orúkọ ọlọ́run ọba tí yóò lè ṣe orúkọ ẹ̀. Ọ̀nà àwọn ọkọ̀ tí ó rẹ́ pé kò sínú kan náà bá wọ́n náà ní ọ̀ṣírù rẹ̀. Ìṣúná kò sínú kan náà bá ó ti gbajúmọ̀ látara àfúnáwò lọ́yọ̀ ìṣúná tí a kọ́kọ́ rí ní àkọọ́lẹ̀ wọn táwọn ń ká àwọn ọ̀rọ̀ ọ̀hìn tó jọ ibi ẹ̀sọ̀mú yẹn so ẹni wá ń jẹ́ ẹni wá ń jẹ́ ọ̀ṣìlì àtẹ́kùnlá tó ọ̀ṣìlì ìwọ àtọ́wò tí ń tọ́nà tí kó máa ti gbẹ́ sọ́nà báyìí tó máa ti bọ̀ kólé tó máa pè wọ́n ní ọ̀ṣìlì tó kò sí inú kọ́ náà bá bẹ́ẹ̀ tó ń jẹ́ bàrẹ̀ tí ń jẹ́ náà kọ́mọdé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní àwọn ọlọ́run bá lórí báwọn. láàmú so tó bá yẹ tó wá ń pé fẹ́ẹ́ kò bá mọ̀ látara pé òun rí pé gbogbo àwọn kéde yẹn nínú àwọn ọlọ́wà lọ́wà ní wọ́n fi ń pọ́nlọ́wà máa fẹ́ yá rọ̀ṣídì yá rọ̀ṣídì yá rọ̀ṣídì dókítà ní pé rọ̀ṣídì sí nínú ọlọ́wà àmọ́ torí àìmà torí àìmà ẹni tí ò bá mọ̀ ọlọ́run tó lọ́nà fún wa ní ẹ̀sìkìrìsì àìmọ̀lẹ́ kúbọ̀lẹ́ láfàkì ìmọ̀ ìnà sí àwọ̀ ọ̀tọ̀ àná àìmọ̀kẹ́lẹ́ iṣẹ́ ọ̀mà tó ọlọ́run máa sọ̀rọ̀ dúkò mọ́ àbáwọ̀ tí bá ń pè é ọlọ́run máa fún ẹni tí ń fẹ́ ó lè fún ẹni tí ń fẹ́ látàkùn sí ni o ló wá wò sí ni wọ́n ti wò ẹ̀ lọ́kùnrin ló lè má dà lóhùn pé ilé ẹ̀sìn wọ̀ṣẹ́ irú iná ọmọ rí iná ọmọ ó fífi kọ́ ló pè mí wọ́n dà lóhùn bákan lè yẹ òtẹ́ẹ̀lì ti máa wẹ báwọn kó so ìwà àbáwọn ìhàdì ló máa jẹ́ bọ̀ àìmá àìmá tó ní ẹ̀sìkèsì pé ó ti ní kọ̀ mà ìpò náà wà ló kọ́ tí èso kọ́ náà bá tó yóò ní ẹ̀sìkèsì pé àìmá kankan ọlọ́tí wá má kó sáì kó sọ̀rọ̀ fún àwọn bá kó wà ó kọ́ Rahman Rahim àwọn kọ̀ bá wọn sẹ̀mí ìbàfẹ́ tó wà ó kọ́ sáà ní kó orí ti ṣe ṣe ṣe láwọn yálà pé ìbẹ̀ ọlọ́run bàbá ti fi ọlá ọlọ́wọ́ fi ọlọ́wọ́ gba àjọ rẹ̀. Náà, nọmba tù, oníbèrè nọmba tù, ẹ̀yìn náà ni. Jẹ́sọ́tún lọ sọ́yẹ̀rẹ̀ ìyàkùn. Ìbéèrè tí mo fẹ́ béèrè wọ́n ní pé ní nínú àwọn àfọ́rà tí àwọn èèyàn máa lábàgbà lọ rẹ̀ nígbà tí wọ́n ní kí wọ́n sọ ìtàgbésí ayé wọn wọ́n wá ń sọ̀rọ̀ nípa ṣẹ̀dáàdì ọmọ hajj àyè pé ní ó láìjẹ́ nìkan ṣé lóòótọ́ o ní pé ní nígbẹ̀mí ẹ̀dá ọlọ́run tí ó tún kọ́ àìjẹ́ náà síbi kan àfẹ́kì ìbá wa sàlàyé ẹlẹ́ẹ̀kejì lábẹ́rẹ̀ nígbà tí ẹgbẹ́ dákọ̀ ẹni sóràtọ̀ ẹ̀ṣẹ̀ bí a sóràtọ̀ ẹ̀ṣẹ̀ láti náà ní ẹgbàlérò wọ́n ti máa ń pe irú sóràtò ọmọ ní sóràtò dáàrí náà sóràtò ìyẹnsá ṣe ó ní kẹ̀kẹ́ tí a ti máa mú sóra yẹn tí a ti máa yọ́bà ní àbí nípa ìbéèrè lọ́kọ̀ọ́kọ́ ẹgbẹ́ àmì àjẹ́nà sàdánù máa rí kọ́lọ́kọ́ sàánà ni báwọn ti máa ń bọ̀ nù wípé sàdánù máa rí lágbàtà tí wọ́n máa lọ ìtẹ̀sí àwọn ọ̀bàlágbà ní nínú ọ̀sìn àwọn àbúríkè náà ni so wọ́n ní adájọ́ máa rí ó lálẹ́ jẹ́nà kan tó wà tó gbọ́wọ́ tó lọ́wọ́ ròyìn àjẹ́nà pé wọ́n pé áá ìlú òsì wà kọ́ àjẹ́nà kan wọ́n ní òun náà wà lọ kọ́ àjẹ́nà títí tiẹ̀ so wọ́n tẹ̀wọ́n pé àjẹ́nà wọn ní méjì ń tẹ̀sẹ̀ títí ẹ̀ wọ́n ní ọgbọ́n àwọn tó wà kọ́ tó sí àjẹ́nà wọn bu àáyà látara tó ti gbọ́nú àáyà ìwé àkúrá náà àjẹ́nà wọn lọ́wọ́ alẹ́ ọgbọ́n tó dé ní kó mọ pàwọn ẹ̀rí àjẹ́nà ìgbà ìbọ́lọ́sì dáwọ́ mọ lójú rẹ̀ ọba mọ bí tí àjẹ́nà wọn wà bọ́lọ̀ ti gbé àjẹ́nà wọn gidi gbánu ọba ní kú gbánu wa ọba ní kó àjẹ́nà ní ìjọba ní mẹ́jọ ẹgbẹ́ pílẹ̀ ní pé ọwọ́ àjàǹtí ilé so àwọn alájàpá sí ní bo ní ẹ̀rí wà kò sí àjẹ́nà kan tó kò lè ọmọ ẹ̀ ọmọ ìyá lè ìwòrí ọmọ èèyàn ogun ọmọ yẹn rà láyé ìwòrí wọn lè rìn láyé kọ́ òwe ọlọ́run bá ti ṣe lórí parí ìwòrí ọmọ èèyàn ò rìn kí wá múná kó múná bí pé yọ̀wá ṣiṣẹ́ àjẹ́nà ó yọ̀rọ̀ ọ̀kẹ́ tà àwọn obìnrin kan náà ni àwọn fúnrún láàyè àjọ ọ̀pọ̀ ìlú ṣe rí òun ọkùnrin yẹn ọkùn tó ń sọ yẹn ẹjọ́ ń àwọn àtàrí sí sí sí àjẹ́nà àwọn àjẹ́nà káàkiri inú rẹ̀ já wa kìrìkàrí lórí ìjọkà bá àwọn ẹni ìjọkà ló ní kí wọ́n mú ẹran ẹran tútù wá tútù wọn awé mọ́wọ́ awé mọ́wọ́ wọn ní káwọn fi náà jò wọn fi náà jò iná wá jò wọn fi náà fi ilé ìfẹ́ òkè pa nínú wọn tẹ́tí báyìí ilé òlè jó wa àwọn olè wọ́n náà tàwọn so ní àwọn sí láti so náà ní tí wọ́n fẹ́ so ní pé kò sí sọ̀rọ̀ sí ní níbẹ̀ ọwọ́ ayẹ́ náà ẹlẹ́kẹ̀ẹ́jì nípa sọ́tùlì tàbí sọ́tùlì ahad láwọn àwọn sọ̀hábà gẹ̀rẹ̀ olùmọ̀tàrà àgbà tàbí yọ àwọn sóra yẹn tàbí yọ ọkọ̀ wọn wọ́n máa ń yọ pẹ̀lú àwọn kẹ́lìmọ̀ tó bá wà nínú tó bá ti pàtàkì nínú àwọn nínú sóra yẹn bí nǹkan tó bá ṣẹlẹ̀ àbí tó bá jẹ́ nǹkan tí ó jẹ́ kókó inú ọ̀rọ̀ tó wà lọ́rọ̀ yẹn nira ẹgbẹ́ wọn pè sọ́fẹ̀lì kíláàsì nígbà mi wọ́n sọ pé sọ́fẹ̀lì ahad so irú àwọn tó wà lọ́wọ́ pọ̀ bẹ́ẹ̀ láwọn tó wà lọ́wọ́ fẹ́ pé wọ́n máa ń níbi ọkọ̀ méjì so ẹnu ìdí nǹkan láti tẹ̀lé sọ́fẹ̀lì ahad sọ́fẹ̀lì kíláàsì ẹlòmí wa ṣọ́nà táwọn nínú ó wà bẹ́ẹ̀ dáadáa sọ́tò dáre sọ́tò kìtìrì sọ́tò dáre sọ́tò lè sáà náà ẹ́ sọ́tò lè sáfì tó bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ pé pé àyà àwọn afá máa ń mú un látara rẹ̀ ìgbà tí àwọn àwọn sọ̀hálọ̀ náà kọ ẹ̀yẹ wọ́n máa ń pè ní àwọn ọkọ̀ ẹ̀ wọ́n máa ń sọ wọn ní àwọn ọkọ̀ látara nígbà wọn sọ́tò ahad lẹ́sẹ̀ nítorí pé ọ̀rọ̀ ìjọ́lọ́gbà lọ́mọ so ti àwọn nígbà táwọn ọlẹ́wọ̀ mímì tó fún wa gẹ́gẹ́ tí ń sọ kíláàsì wọn ń sọ nípa àyè kíláàsì ìṣe mímọ́ fọlọ́ba ìsinà ọba lọ́kùtòso nítorí tọ́lọ́ba wọ́n fẹ́ pè ní sọ́wọ́ tó rí kíláàsì tó pé ọ̀yẹ́ kọjájúkọ́ lọ́ọ̀ba ni ipò ìwòye ọlọ́ọ̀ba ó kúnlẹ̀ tó ẹni pẹ̀lú sọ́ọ̀tún kíláàsì owó wọn máa kíláàsì. Ìbéèrè kan fún wa níbẹ̀ oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé àgbàlámà alẹ́kùnrin ọ̀rọ̀ káàtù wọ́n ní ó ṣẹlẹ̀ wípé arákùnrin kan ó fẹ́yàwó níbàmú ti ìlànà ti ṣẹ̀ríà náà bàtíyàwó ẹ̀ sí mọ lórí ẹlẹ́ẹ̀kẹta ìyàwó ẹ̀ wá tíráàmù káwọn ọmọdé yìí ó wá ń padà wá pípé tọ̀ láì sí ọ̀gbọ́ ìwọ́kọ́ ni mo bí àwọn ẹ̀ta fún ọ tọ̀ kí n wálé mọ́ òun mo sì àwọn ọmọ ọmọ bàbá wọn tó bá yá òun náà so nígbà tó ti jà sí pé àwọn ẹbí mọ́ra wọn ṣé tó bá yẹ pé lóòótọ́ òun kọ́ ló bí fún ipò òun kọ́ ló bàbá àwọn ọmọ yẹn tó dẹ̀ yẹ pé ó ń fẹ́ níbàámu ti ṣẹ̀ríà ṣé ṣẹ̀ríà máa gbọ́mọ fún obìnrin yẹn pé tọ̀ owó ọkọ̀ ọmọ àlè ló àbí bàbá yẹn ló ní ọmọ yẹn torí pé kò so ìdí arábìnrin náà. alhamdulillah ọ̀sẹ̀ tó sinna wàrà ọ̀sẹ̀ ìlà àìlọ́ sẹ́lẹ̀ báyìí nínú ṣẹ̀ríà àlejò máa bọ́ pé àlùwọ́ládú ìfẹ́ ọ̀ṣì àlùwọ́ládú ìfẹ́ ọ̀ṣì tó ẹni tó bá ti ní bẹ́ẹ̀dì lọ́lọ́mà ẹni tó bá ti ní bẹ́ẹ̀dì lọ́lọ́mà tó ọkùnrin sẹ́rí ọkùnrin tí olówó tó ń sọ pé ètò láì tó pẹ̀lú ní láńzì ọgbọ̀n láńzì tó rí ọmọ láìlá ní ojú fọ́ kìí sì wọlé ní o àkàní ìrìn àjò àbá rẹ̀ wáyé bẹ̀rẹ̀ lápò ìlú yìí sáré àkàní wò lọ́jọ́ lọ́wọ́ àtàkùnṣẹ́ ní àná wọ́n lẹ̀ lóko ni wọ́n lẹ̀ lóko sí èkú ẹ̀gbẹ́ àwọn tọ́lá táwọn yóò máa sọ pé yé àkàní ọwọ́ fẹ́ ni tó kálíkọ́ wa di àzákàrí rẹ̀ yóò di mú pé láyé òun òun tó tẹ̀lé láwọn tó tí ò sí bá rí yẹn àrùn yẹ̀wò lẹ́yìn ọlọ́ì tó bá yẹ sí pé abálọ̀ witness àdùkà subhanallah ta wà láwùjọ sẹ̀rí islam tó bá lẹ́wọ̀ yẹn ní òkú kó tẹ̀sí lápò ìyàwó yàwó tó pé tọ́lọ́ ní àkàn àtọ̀mọ́ ń sọ pé abẹ́ta náà ni pé wọ́n alẹ́ ìlókò wọ́n inú wa di ọwájọ́ gbọ́n yọ ọwájọ́ ìgbò àbọ́yọ ọ̀bẹ ọwá mú pa ẹwà lọ dájú sẹ́pẹ́lẹ̀ tẹ́tẹ́lẹ̀ náà ìbájọ́ kálẹ̀ ló kòkó kú tẹ́tẹ́lẹ̀ náà ẹnu kóhùn kan mọ́ bẹ ẹwọ́n ni ó tẹ́pẹ́ bọ̀dọ̀ wáyé fún ìtẹ̀rí àlàbá náà wú bíbínẹ́sì tí wọ́n nìkan ti ṣe dìná mú òkú tí gbogbo àwọn ẹ̀kọ́ tó wá sí nílẹ̀ ní òkú tí ń ba lé tí ń ba lójú tá pé ó sì lálàá sí

wàlá ìpàdé bọ́yọ̀ so ọmọ ẹ wá ní òǹkọlẹ́ ni ọkùnrin àkàní òǹkọlẹ́ ni ọkùnrin là ń fi òun náà lónìí ọmọ rẹ̀ òun ló ní ọmọ rẹ̀ tó ń lọ sọ ìdí ìyá rẹ̀ gbogbo tó ń fi láti sọ agbàgbé eré ẹ̀rí yóò wà nínú tọ̀rọ̀ ni eré ìyá òun ní eré ẹ̀yí náà ni. kọ́dà àbájọ lẹ́yìn kálọ̀ lọ ní ọkùnrin olóyè náà so ọkùnrin atọ́jú wọn ọmọ atọ́jú wọn ọmọdé bẹ́ẹ̀ tọ́wọ́ bá sọ gbogbo wọn ní dáadáa máa ń ní gbogbo gẹ́gẹ́ máa ń ní bàbá láǹsì náà máa tọ́jú so kò sí ètò kan pẹ̀lú ìlú so mo ṣẹ̀yà ọ̀nà kó sàlọ̀ ó sì àtọ́ ààrẹ ní òfin rẹ̀. lọ́wọ́ kan ní ọkùnrin tí òun ìlú ṣe ìgbín oúnjẹ ọkàn tiẹ̀ náà ní gẹ́gẹ́ bí ìṣètò ìlú. ṣé ọkùnrin fẹ́ gbà ẹ nígbà tó wọ́n lọ́wọ́ sọ pé àlùbọ́lá ọmọ bí lọ́dún lẹ́nu àbúrò ló ní àmọ́ òun yóò máa wá ní kẹsẹ̀ lẹ́sọ́ ní bíbí lé wọn dé séjì kan táwọn bá ti ń sáàgbà ní gbogbo nǹkan ń ṣẹ̀yà àwọn ọmọ ọmọ wúlò kódà ẹni pẹ̀lú àwọn àdọ́gbẹ̀kọ́ pẹ̀lú mi lórí dùn nípa ìpín ó ti lọ sí ìsìnà ọmọ tó tí wọ́n bí fún tí ọmọ rẹ̀ bá tọ́ ìlọ́lọ́ wúlò sí mò mi ò ó ní lárí àwọn padà wá ń ṣe dáadáa fún wa ìdùnnú mi so yín kò lè kílẹ̀ mọ́ pé òun ló lọ́mọ fún tó ẹgbẹ́ ní àtọ̀yà ní ọ̀sọ́ra pé wọ́n lò lókùnlò apákan pé ìfàgbàlì yàtọ̀ fi ṣàyà fa ìnáhà máa wùlẹ̀ ṣàyà fi sọ́pọ̀ fi àwòhàn ìfàgbàlì yàtọ̀ fi ṣàyà sọ́àtọ̀ rẹ̀ láì sàbẹ̀ fa ìnáhà أو فإنه ماء الحياة تقول المني ذكر لي أبي فإنه ماء الحياة تقول من سنين أمي أمي إن الإسلام خطوه máwùl hayat ìfọ́gbò fi hàn àwọn máa dá sínú àpòbí àpòbí ẹ̀ máa ń dá sí so ìsinmi kan máa ń ṣe rẹ̀ dé sọ pínlẹ̀ kálukú sọ ọ̀tọ̀ rẹ̀ o mà yí tó jò lè fọ lọ́yẹ́ lọ́yẹ́ àdì lọ́yẹ́ ìyàwó ìyàwó ìyàwó lálẹ́ ọ̀dọ́ àwọn kékeré lẹ́yìn kò lè sí lọ́kọ̀ sí lọ́kọ̀ lọ́yẹ́ lálẹ́ ìyàwó ìyàwó ni lọ́yẹ́ lálẹ́ ọmọlọ́mọ lọ́yẹ́ lálẹ́ kọ́ pé bẹ́yà ó ti orí ìrìnà ni ọ̀mọ́kọ̀ wà ní ìwọ́n wá sí ìjọpọ̀ tó ti kókò ọ̀mọ́kọ̀ gbogbo kí ní ìtàwọn àmì ti di ìdíkú ara rẹ̀ yẹn aṣọ àpapọ̀dà kó sàrà wa. Náà ọlọ́run ẹ̀kọ́ náà dáadọ́gbà. Náà ẹ̀lú wà ní ẹbí ọmọ tó kiri ẹbí rẹ̀ ní ọmọ àwọn olókùnkùn orí káàkiri tó tó gẹ̀ tó bá tó ṣe kó ló bá tó máa padà ìgbé náà ìmọ̀ fún náà kò mọ̀ ṣé láti kékeré ni ọ̀rẹ́ ti ní bẹ́ẹ̀ tó ti máa àbí bàtà dàgbà ní ohun tó ìwọ̀n kúkú. ó dàgbà ní bẹ́ẹ̀ tó ó ti kó yóò fi lẹ́ bẹ́ẹ̀ náà kọ̀wé dá ìyẹn torí pé kí ni irú tuntun tó jáde sí ìyẹ̀wò náà nínú pẹ́ pé àwọn ọba ńlá bá ti sínú ìdààmú àwọn kan tó máa ń pè é ohun fún báyẹ̀ ìyàbá jẹ́ gbá máa ń rí ìjà wọ́n ti dé ìjẹ́ tó máa ń kàwé gan àbẹ́ tó yàn títí náà àbáwọn tó máa ń wẹ́sẹ̀ ọ̀sẹ̀ àwúre ọ̀sẹ̀ pé kàn títí náà wàhálà ìdààmú ìmọ̀ tí kò yàn náà tó kọ̀ bàbá rẹ̀ àbẹ́ ìyàbá pẹ̀lú àwọn tẹ́lá à ń kọ̀ gan à ń kà gan yọ kọ tẹ́lá yọ kọ̀ gan yọ kọ rẹ̀ yọ sí wẹ̀ nínú rẹ̀ tòun yìí ń sọ padà yá olùpadà tó tẹ́kẹ̀ ní olùpadà tó lọ olùpadà lọ ọdí tí ìkátà kókàn rẹ̀ lálẹ́ gbò látara bíi tìtìnà bí ẹ̀rù ẹgbẹ́ bàtà parí sọ pé àwọn èèyàn kan ọlọ́run pé yóò lọ ìjálù ìjálù ṣíba lọ́jọ́ nígbà tí a máa ń pèsè wọn ìlú òṣèlú tó àwọn ẹni tó ń gbé wàhálà ìdààmú ẹ̀yà ẹ̀rù náà máa ń bì tí wọ́n padà yá wọ́n àní wọn ìgbà lọ padà tó gbé kọ́má kọ́má ni wọ́n da yẹ kó sílẹ̀ kádà wọn náà báyìí kọ́má ni àwọn ẹni wọn tí wọ́n ti wá gbọ́ wá fẹ́rẹ́fẹ́ òun lọ́mọ kan àgbà àmọ́ ẹ̀sẹ̀ ni ìyá máa ń jìnà sí ẹsẹ̀ ni àdínlẹ́gbẹ́ láwọn fàbíyáàdì tó bẹ̀rẹ̀ lọ́lẹ́ ọkọ̀ ìwé ilé ti dá ẹyán ìyá rẹ̀ wá lọ béèrè lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam ìpè á ah, ọmọ mi yìí mo fẹ́ sí lọ ilé ọkọ ni jẹ́mu tẹ̀lé wá bí irun kan kankan náà kákan bẹ̀rẹ̀ títí ní irun eré kọ́tà títí ilẹ̀ kọ́tà ilé ibi tó jọ júlọ́dọ̀ báyìí rẹ̀ yẹ káfí sí wọn rẹ̀ lẹ́yìn náà sẹ́kọ́ ìwé ìwé ìwé ìbáraẹni gbé a pàtó pé ah, lọ́jọ́ ọkọ náà ìdílé ọlọ́wọ́ tuntun kí ni tẹ̀gbẹ́ yẹn ọ̀ka ṣẹlá jẹ́bi tí èsì ti jẹ ló sọ̀rọ̀ láàrin ṣẹ̀dá ẹ̀tàn oṣù wa bẹ́ ti ààrẹ lẹ́gbẹ́ lọ ṣe tọ̀ tó wà lẹ́bi ní ká wá fi ìwọ̀n kankan kún rẹ̀ ìwọ̀n ẹ̀jẹ̀ ni omi ẹ̀wọ̀n ìwọ̀n ẹ̀jẹ̀ sí ìwọ̀n ìwọ̀n ẹ̀fá ni àdéhùn ká fi lóde tó kẹ́mà yẹn owó tẹ̀lé ọmọ ààrẹ. Now ìbéèrè alákọ̀ọ́kọ́ tèmi ni nípa ìdílé ìtẹ̀dáhùn láti irun gbọ̀n lápèjúwe pé bá ṣe mọ̀ pé súnà lórí rẹ̀ ìyẹn wá wà kó wá ní irun gbọ̀n púpọ̀ a ti ò jáde tó ó wá lóògùn kankan tó ń a kírun kan ní àbí nǹkan lórí ẹni bẹ́ẹ̀ lè mo lè àpáyé rẹ̀ pé mo lè fi jáde àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì nípa nípa pé Allah subhanahu wa ta'ala kò kí ń dàdú àwọn kẹfẹ́ yìí ṣàǹfó ó takò nǹkan tí mo ti mọ̀ tẹ́lẹ̀ àkọ́kọ́ ṣèitọ́n lọ́jọ́ kìíní àná tó ló bẹ̀rẹ̀ àwọn kankan lọ́wọ́ Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala ó dá lóhùn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó wà nínú ayé àkọ́rán ni pé Allah subhanahu wa nígbà tó ń ẹ wọn pe Allah subhanahu wa ta'ala nígbà tí Allah subhanahu wa ta'ala bá dá wọn lóhùn tó bá là wọn wọn ó máa ṣe ẹbọ lẹ́yìn ìgbà yẹn tabawa dẹ Allah subhanahu wa ta'ala kò kí n gba àdúrà àwọn kìkì báwo làwọn kìkì ṣe jẹ fẹ́ kí ẹbọ wa ṣàlàyé rẹ. ẹ kọ́ ti ẹ̀rọ sọ nípa pé kí ni lọ. yorùbá ṣáà lè lọ. àwọn pípé yìí ò ẹ̀fì ilẹ̀ bí ọlọ́run sí ìlú ọlọ́run ṣe dáwà náà òun ló pẹ́lú pọ́fẹ́ ní ọgbà kọ́ máa sí kan lọ wá kí ìkókò bí sí àárọ̀ mi tó títọ́ bá ti tọ́ ẹni àyẹ̀wò ní pípọ́ wá kí ìtì àti láàfin síbẹ̀ ní ìyẹn bá wọn. then nígbà tí mo ń sọ ní ẹjọ́ ètí mo ń sọ láti sọ pé kẹwa ni pé ẹ pọ̀ ọ̀rọ̀ obìnrin pé kẹ́ pé ọlọ́run lè tètè rí kọ́ mẹ́rin pàdó àwọn ọkọ̀ máa ń ṣe àmì ọwọ́ àmì agbáyé bẹ́ẹ̀ ní báyé tó ọlọ́wọ́ lè gbàdúrà rẹ̀ tó bẹ́kẹ́ ni owó gẹ́gẹ́ fún ààrẹ gẹ́gẹ́ ọgbọ̀n tẹ́ ọgbọ̀n ọgbọ̀n àdúrà tí ń ṣe fún àdúrà tí ń ṣe fún ọgbọ̀n ní mọ́nì sí tó bẹ́kẹ́ ni èyí ẹlẹ́sìn ẹni tó ń bínú sí lọ́gbọ́gbà àníyàn lọ́gbọ́gbà àníyàn ẹni tó ń bínú sí wọn ọmọ rẹ̀ tí bá tíráì tí bá gbọ́ àwọn fẹ́ẹ̀tì yẹn ẹ̀yẹ gbogbo àwọn ọkàn mo ní àwọn kankan bẹ́ẹ̀ bọ́ pé kìtẹ̀rí bọ́lọ̀ ti ta ogun ẹ̀dá ẹ̀yá ọlọ́wọ́ bà rẹ̀ lọ yìí kò pẹ́ pé kìtẹ̀rí ọmọ ayé tó wà mẹ́rin màtàlá fọ́ mùsùlùmí wọ́n a máa ṣe àmì tó onígbàgbọ́ sáàdúrà rẹ̀ gẹ́gẹ́ bí sí ìtìwọ̀ bá dé bẹ́ẹ̀ yẹn ìwé àdúrà ọlọ́wọ́ nígbà kò ní gbà nítorí tó bá yẹ kó bá yẹ kó bá lọ sábò ní fún ọ̀hà tó bá sí pè ní èèyàn gbàdúrà dáàbòbò ojú òmù àlẹ́ta àbàbò sí fún ìwé ẹgbẹ́ tó bá sí pè ní èèyàn. then irú àwọn àtàwọn kìtìrì yẹn kẹfẹ́ ní pé ó ṣètò àtà ṣètò ìrẹ̀kẹ̀dẹ̀ dákọ̀ pé pé òjò lè ra ilé ìbà fún lọ́nà lára kó fi di ọjọ́ ọ̀rẹ́kíára so ṣe ọlọ́run gbàdúrà rẹ̀ àtẹ́fẹ́ ọlọ́run ti sọ ní ara so ní àwọn ìfowópamọ́ nípa ọgbọ́n yẹn àdúrà máa àdúrà ọlọ́run máa ń gbàgbé ẹni ni ó sì lè gbàdúrà àwọn ẹ̀rẹ́ tó bọ́lá láwọn kí tọ́lá fọlọ́ mẹ́rin pé ṣètàn ìgbẹ́ òun tó tòun ti ah òun ti sẹ́lọ̀ ọba òun ti wá pàdé ẹyá òun ẹ̀mí ti ọlọ́run ọpọlọ wá gbàdá ọ̀nà òun tó ṣe ni tuntun mọ́kànlá ah! ní tòun ti kẹ́ni ọlọ́pọlọ ọba sẹ́fẹ̀ǹsì bọ̀ ìwà àdúrà ẹ̀nìyẹ wọ mùsùlùmí ọgbọ́n àgbẹ̀ ajé lọ́dọ̀ pásítọ̀ tó kọ́mọ sàdá fún mi so ní sàdá fún mi tí kọ́mọ sàdá fún kọ́mọ máa sà ní kọ́mọ gbà so ìwú tí mo tẹ́ láti sọ ní àwọn ẹ̀gọ́ kí ni ọ̀bẹ̀rẹ̀ ọba ẹnibọ́dì ó lè bẹ̀rẹ̀ ọba tó lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ tọ́nà ọba irú ṣì tọ́yẹ ọbẹ̀rẹ̀ ọba lọ́sẹ̀ ní so síbà ọjọ́ rẹ̀ bẹ́ẹ̀

fún mi ṣètánì ò ní ọlọ́mọba mi ọlọ́mọ ṣètánì ní ọlọ́run ẹ̀ tó wá lè fẹ́ sáré fẹ́ bèrè ọ̀rẹ́ sáré bèrè ọlọ́mọ ló pé tó wà wá wá kó yàn ṣe ní búta kí ló mi ìní àkọ́kọ́ lọ ha ìní bàrí wọn ni mo ti jáwọ́ já mo yọ mo yọ yọ sẹ́kù lọ́rọ̀ rẹ̀ ìní àkọ́kọ́ lọ ha ìní pẹ́ ọlọ́mọba so ṣètánì ti àlọ́run ọlọ́ba ni ọlọ́mọba ẹnu gbọ́kàn ti di ẹni ìbínú ọlọ́mọba náà ni ẹgẹ́ nísìnyí yóò bá wọn then àwọn kẹ̀kẹ́ náà sọ́dọ̀ àwọn ọlọ́pẹ́ dá àwọn ọlọ́ àwọn kìlẹ̀ sínú àwọn dé nígbà tó wá wà ní ẹgbẹ́ tó kú kìlẹ̀ sínú àwọn dé wọ́n tó ń bẹ̀rẹ̀ dá àwọn ọlọ́ àwọn kìlẹ̀ sí wọ́n ti ní ìkìláàsì ìkìláàsì tó ń dára padà sínú yimani ẹgbẹ́ wọn bá wọn lè rìn lẹ́yìn àjálà bí kìlẹ̀ ní àbí ẹlẹ́kùn náà lọ́kàn kìlẹ̀ lẹ́yìn àjẹ́kà ní àbí ẹlẹ́kùn náà lọ́kàn kìlẹ̀ ṣùgbọ́n wà nínú ọkọ̀ ojú omi yẹn wọ́n ti sẹ́ni sọ́dọ̀ ọ̀rọ̀ ọba wọ́n lọ bẹ́ẹ̀ ọba ìkíláàsì wà bẹ́ẹ̀ tó ń bẹ́ẹ̀ bá kúlẹ̀ ilẹ̀ náà wọ́n bá jẹ̀ náà bẹ́ẹ̀ àwọn lọ́ha ló ti sìn àwùjẹ wọ́n fi ṣe ìkíláàsì tẹ̀lé tó tọ́ ẹ̀mí tó má àwọn àdébàlà jẹ́ iná ilẹ̀ sọ́ọ̀ tọ́wọ́ fáwọn tó wá là wá tọ́wọ́ gbọ́ sí ní ọ̀dà báyìí láwọn aṣọ́gbọ́n wọn àtàwọn ẹ̀wọ̀n ó bá a máa ṣẹlẹ̀ ó padà máa ṣe bàbàdà tó ó wẹ̀ pé ìgbà yẹn náà fi lè kúlé iṣẹ́ sáwà wọn wọ́n tuntun bá náà fi wọ́n wọ́n fi lè làwọn ní kílẹ̀ kan so náà ni àyà yẹn gẹ́gẹ́ bí náà nìkan àyà yẹn tún ìgbé wọn ti ìkílá kan ni ọlọ́run gẹ̀gẹ̀ wọn ti ẹnu pọ́blẹ́mù kan ní pẹ́tọ́ àwọn bá ti tó ń tẹ̀ wọ́n tán wọ́n ti bẹ̀rẹ̀ bọ́ bọ̀dọ́ bá wà òfin kéde rí káwọn bá lówó sàdọ̀ fún ọ ọmọ àgbà padà lọ gbà ẹgbẹ́ pé ọlọ́run bínú sí tí ò sí lẹ́yẹ̀ sàkàn ìrìnwọ́ ọ̀kẹ́yà òfin ìyàbọ̀lọ̀ lẹ́yìn pé ìwà ìjọba wọn lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ lọ ọlọ́wọ́ bá wọ wọ́n lọ́wọ́ àyà tí ó rẹ̀ àfihàn rẹ̀ pẹ́ وعنك الله ẹjọ́ jẹ́ kí a tètè máa dé wọn.